together for their father, director for excellence, Anta Lamiyo. èyàn ṣẹ́ẹ́dẹ́ rúurú àwọn ah, ní kò sí wàhálà ẹ má má ṣe báwọn it's part of us looking beautiful and looking good distinguished ladies and gentlemen. ẹ máa tẹ̀lé yín débẹ̀. you very much. Somebody was presenting her here. Congratulations. Thank you. Thank you so much, sir. We just needed you to do a completion to iṣẹ́ tẹ̀ ti bẹ̀rẹ̀ wọ́n ní ìbẹ̀rẹ̀ kọ́ ló níṣẹ́. Àfẹ́ tó bá fi full stop sí i. Yorùbá ti ṣe ń jẹ, ẹni tó bá fi full stop sí i. Kò kọ́ kó má mà ṣe báyìí. Wọ́n sọ fún mi. Ó yà nà ẹ má tẹ̀ má ti dé nà ọ́. Ẹ̀hẹ́ o ti ṣiṣẹ́, o ti jẹ́ ẹ̀ṣẹ́, o padà ṣiṣẹ́. Ẹ pẹ̀lẹ́ sá, ẹ ṣe ọlọ́run ní bojú yín jẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ ṣe bojú wa jẹ́ torí tó bá pẹ́ jù bẹ́ẹ̀ yẹn wọ́n máa làágùn a máa ní láti po tíì àdádé rẹ̀ mu tíì tó sì fi àwọn olics tó máa wá láti India bro distinguished ladies and gentlemen round about this time Rather about this time of course we know that Ibadan boasts of so many historical sites one of which I mentioned is the Boko Haram Ogunlaye. ṣé o mọ star lọ sọ pé má jìnnà ikú ṣe kí ni hundred mo jìnnà pa. Babawande Tolúwa lórí rẹ̀ àtẹ̀kù ẹ̀ ayé àti àwọn tí wọ́n mọ̀ sórí tí wọ́n mọ̀ sórí ayé bí iye tó dira bẹ́ẹ̀. Mo mọ kò tó ayé. Ó mà rẹ̀ nù. A pè mọ́ yẹn. Ó mà rẹ̀ nù. Sì kí n bá ti gbọ́ yẹn. Kí n ti mọ́ mi mọ́ mi wá wá ní pé lọ́ka aṣọ wá fún mi ń ta àgbàdo síwò síwò síwò síwò. ọ̀gbìn àwọn ẹni bí ọ̀yá ṣiṣẹ́ lórí ìgbàgbọ́ iná ọ̀gbọ́n lókè tó lọ́wọ́ tó lọ́ ṣá. Amen. Praise the Lord. Hallelujah. Sọ́ọ́sì wà nàbí Thank you. ti pọ̀ bí àwọn náà níṣẹ́ kàn sí. It's time to induct them so that. Ṣé dábàá àgbà wá ní. Àfọwọ́n ní agbára agbára so that àwọn náà lè bọ́ sí gbòòrò wọn lè wọnú ayé ọ̀nà báyìí ni ó ní wọnú ayé mi wọ́n bẹ̀ lọ dúró síbẹ̀ jókòó síbẹ̀ tẹ̀lé wọn wọ bẹ̀. ẹ ra sọ wọ́n wọ́ bẹ̀ yẹn. inú ayé là ń sọ àbí what are we saying we are talking about the life this life eh, like he said ogun laye life is war if you want to attend to life you have to be a warrior.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 one of the authorities of the Nigerian movie industry, the Yoruba speaking aspect of the movie industry. Distinguished ladies and gentlemen, he is going to be in charge of conducting this beautiful procession for our graduates to induct them into the theater officially. Like I'm Amifa be said, after today, you guys have become colleagues. You yo, nigga, you greeting me, yo, nigga. Hey, what's up, Amo? Hey, yo, nigga, what's up, nigga? Yo, that's it, what's up, nigga? Look, Amifa B, Gracias. Leon nigga. Leon 50. what's up people? My name is Olowo Okere Fatai Olorunwa aka Fanta. I am so excited to be part of those people who are graduating today. Thanks to God Almighty. Thanks to Yomi Fabiyi Araba himself for showing us this platform to be able to showcase our talents. You know what he did? He gave us the key to open the door to our sources like, okay, oh yeah, this is the door, then enter. Very easy thank to God thank to Yomi Fabiyi you are the best I love you God bless you and I'm so excited again because I will be in front of people who have been watching on TV for years I will be in front of them accepting my um, certificate oh my God that is fantabulous that is fantastic I'm so happy thank you boss thank you God bless you joining Rock Class Studio Film Academy it's been an amazing journey for me I wasn't believe I could be a um, photographer. Suddenly, I turned out to become a photographer. I started snapping and I'm so happy today. Then I've been acting, acting one or two and I'm so happy now. Like I can call myself a filmmaker. Yeah. Well, before I joined Rock Life, uh, I couldn't say much that okay, I have something upstairs. But now I know the camera angles, I know what and what to become a uh, to call myself a filmmaker really yes. Well, I'm so happy. In fact, I feel really good for joining Rock Lab because I feel like I, I, I'm a celebrity. Yeah, look at people celebrating me, greeting me up and down. Yeah, I'm happy. I'm happy. Rock Lab, we rise together. In the not, not even it won't be up next 10 years. Let's say in the next three years, Rock Lab has been building heroes. He has been building kings. I know in few years, like three years now, Rock love to the world. They will know Rock love everywhere. Yeah, I believe that. My name is Benga Wellington. Wow, I feel elated and I feel very happy because uh, this is more or less like a dream come true. I've thought about this for a very long time and I'm happy to God that it's coming to reality and thanks to Yomi Fabi. Uh, everything is based on talent. You really have to know what you want, then you go for it. And it's a long story, but to God be the glory. I met him, and because of the kind of person he is, he loves people to grow. I can remember vividly when he told me on one on one conversation that he loves to build people instead of building houses. So uh, it's a dream come true for me. Well, what I can say about Rock Lab Studio is they are always for the best. When you talk about standard, Rock Life is the best. Standard in everything we do at Rock Life, it has to be a great of a great standard. And Rock Life is for the world to see. What I can say to Yomi Fabi, wow, Yomi Fabi If I start to talk about what I want for Yomifabi, I I won't leave this place today because he's a great guy with great mind and we go continue to elevate him. One single prayer I always pray for him is that uh, health should not fail him because the moment health will not fail Yomifabi, Yomifabi is going to do great more other things for the world to see. He's a great guy and may the Lord continue to increase him in Jesus' name.